وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم تفلحوه يقول الله عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عباد الله بل إذا تابع في اليوم ملو àríkí oṣù alápọ̀nlé oṣù Ramadan ó ti wọlé oṣù Ramadan oṣù ọlọ́lá ni oṣù tó ṣe ké ní gbogbo òru rẹ̀ lójoojúmọ́ lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa máa bọ́kùn náà kúrò lọ́rùn àwọn ẹrú rẹ̀ oṣù Ramadan yìí ọjọ́ oṣù tó so yìí pé ńgbà tó bá ti wọlé jà ìwọlé ọlọ́run a máa pa láṣẹ ike kí wọ́n ti gbogbo àwọn àlẹ̀kùn àlùjáná sílẹ̀ wọ́n sì ti gbogbo àwọn àlẹ̀kùn náà wọ́n á di gbogbo àwọn aṣọ ìfọ́ àti pẹ̀kẹ̀pẹ̀kẹ̀ mọ́lẹ̀. ojoojúmọ́ nínú oṣù Ramadan ọlọ́run ọba túbọ̀ máa ń ti àlùjáná lọ́sọ̀ọ́ yọ ọmọ wa sọ yìí pé ó kú fẹ̀rẹ̀ tí àwọn ẹrú mi tí mo dáwọ́ àlùjànnà sílẹ̀ dé tí wọ́n wà wọnú àlùjànnà yìí báyìí akramakumullah sùyàmù Ramadan ojú ọ̀nà kan ní téèyàn fi níbẹ̀ wọ ẹni tí bá ń ṣe sùyàmù tó sì gbogbo tọ́lọ̀ wọn bá ní ká ṣe tó ń dènà sí gbogbo ń tọ́lọ̀ wọn bá ti léwọ̀ kò sí tàbí ṣùgbọ́n onítọ̀hún yóò sára bẹ́ẹ̀ yóò dẹni tó ní ìbẹ̀rù ọlọ́run kí ni táǹpẹ̀ níbẹ̀rù ọlọ́run náà ṣùgbọ́n náà ni ká máa ṣe gbogbo ń tọ́lọ̀ ti pa wá láṣẹ láti dènà sí tó ṣe léwọ̀ fún wa gbogbo ẹni tí bá ń ṣoṣo yáàmù yóò lè rí ẹ̀mí rẹ̀ lórí àtìmá nítorò ìfaradà àti àmúmára nítorí pé ẹni tó faradà àìjẹ àìmú àìsẹ tó wù nínú ẹ̀mí rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ láti ìgbà tá àlùbáṣà rí bá ti yọ lójoojúmọ́ oṣù Ramadan títí tí ó fi dé kó rùn wọ́n. tọ́dájú ni pé irú rẹ̀ yọ padà lè kóra rẹ̀ níjànú níbi àti máa ṣe wọn bá ti léwọ̀ yóò kóra rẹ̀ níjànú níbi àti ma irú nǹkan míì eléyìí tó ti gbẹ̀yìn sáájú pé oṣù rọmọdán tó dé ìyá máa mọ̀ páwọn mí bẹ nínú ìgbésí ayé wa yìí tó ṣe é pé ojoojúmọ́ inú ibi ni wọ́n wà wọn ò sì ní tí wọ́n lè jẹ eléyìí á mú kí àánú ọ̀pọ̀ yóò ṣe sábàbí kí àwọn èèyàn máa ná nínú tọ́lọ́ sọmọ Ramadan ọmọ ń fọ ẹ̀mí èèyàn má kúrò níbi àwọn àwà pálapàla níbi gbogbo àwọn àti rádaràda nítorí pé ń sọ yọ sọ ẹnu ẹ níbi ìsọkúsọ yọ sọ ẹ níbi ìwòkuwò yọ sọ etí ẹ níbi yọ rẹ. níbi gbogbo òṣèkúṣe ẹni tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tó bá fi lè sọ́ra rẹ̀ nínú gbogbo àwọn aburú àtàyídá yìí ètò súnmọ́ ni pé insha allah lẹ́yìn ramadan yóò di àtúndí yóò di ẹni tó ṣe ike dáadáa rẹ̀ lékún àyídá àtàbúrú rẹ̀ ó dínkù tàbí kó tiẹ̀ pẹ̀yìn dà pátápátá. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون àwọn olùgbàgbọ́ òdodo àwọn náà lọ̀rọ̀ bárò lọ́báwí àwọn lọ̀rọ̀ gbèrú àwọn náà lẹni tí wọ́n máa ṣe sùyàmù Ramadan nítorí pé ara ẹ̀sìn tiwa nìyẹn ara ojúṣe mùsùlùmí tí ọ̀gbọ́dọ̀ fi ráre nìyẹn ọ̀ gbọ́dọ̀ fi falẹ̀. Ọ kópa pẹ̀lú àwọn mùsùlùmí nínú sùyàmù Ramadan ọ̀nbẹ nínú àwọn mùsùlùmí sínú rẹ̀ dùn jọjọ kí gbàdá bá fèrè jọ mélòó láti Ramadan ètè ń bẹ o kọ́lọ́hùn kó fún ní agbára àti lè wa ti kọ́ ti tó lọ́wọ́ nígbà tí ń bẹ nínú wa. ẹni tó ti pé ń bọ kàjẹ́ ọ̀nbara jẹ́ lójoojúmọ́ kóso yẹn tó ń àní jẹ́ àní mu láti gbàtà alùpàdàrí bá ti yọ títí tó fi yọmọ wa kò sí tà ọ̀làdùgbò ẹni tó bá rí bẹ́ẹ̀ kò sóore nínú ọ̀rọ̀ rẹ̀. kò sí fẹ́ni tí kìí ṣe mùsùlùmí bá a bá rẹ́ni tí kìí ṣe mùsùlùmí tó na wa ló ń fẹ́ bá wa kópa nínú sùyàmù Ramadan á pé kò burú tó a bá ti lè pé májàmú májàmú kan gbòógì tí ń bùkátà pé kò pé òun náà ni májàmú àti jẹ́ mùsùlùmí nítorí pé mùsùlùmí ọlọ́lọ́wọ́n bá pa aláṣẹ ike kọ́ máa ṣe sùyàmù Ramadan òun náà lọ́nà ọkọ̀ tẹ́wọ́ gbà lọ́dọ̀ rẹ̀ tó bá fi lè dé yàtọ̀ sẹ́ni tí èsè mùsùlùmí tó bá wá níyàwó tí kì í ṣe mùsùlùmá bí àwọn nasọ̀rànìyà àbí yahudiyya ó wá lára òun ò lè gbà kó wọn máa wọkọ̀ oníran wọkọ̀ wọn máa ṣe sùyà kó wọn sì máa jọ̀sán òun máa sí ọjẹ́ òun máa kópa nínú sèyàmù Ramadan á pè má fi àjẹrà rẹ láì jẹ kó di mùsùlùmí o ẹni bá jẹ mùsùlùmí ló lè ṣe sèyàmù Ramadan ẹni tí ó bá jẹ mùsùlùmí kò sí ìgbàláyè rẹ fún sèyàmù Ramadan ọ̀ràn àyàn ló jẹ́ lórí gbogbo ẹni tó ti bàlágà yàtọ̀ sí àwọn ẹni tí kò ti bàlágà ẹni tó ti bàlágà lọ́kùnrin tàbó ti bàlágà lóbìnrin àwọn náà ní sùyàmù Ramadan àwọn náà lọ́jọ́ ara yàn lórí wọn àwọn ọmọ pẹ́rẹ́sì tí ò ti bàlágà àwọn ọmọ kéékèèké tí ò ti bàlágà sùyàmù Ramadan kìí sọ̀rọ̀ yàn lórí wọn ṣùgbọ́n tọ́ wípé ká máa kọ́ wọn káwọn náà ti máa kẹ́nu ró ṣáájú kótó di kí wọ́n bàlágà ó lè bàjẹ́ tọ́rọ̀ ẹni tí ó ṣe é ṣe fún wọn. lẹ́yìn ìgbà tí wọ́n bá ti bàlágà kọ́dà káṣí àwọn ọmọ alójú kòkòrò láti máa ṣe sùyàmù Ramadan báyà látàrí pípa àsọ̀pá bùn wọn lẹ́bùn tí wọ́n bá lè gbàjá ẹni tó ṣe agbọ́dọ̀ jẹ́ ẹni tó yàtọ̀ sí sèyàmù rọmọdánà kìí ṣe ọ̀ràn yẹn lórí ìwèrè lórí rẹ ti dàrú ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ní làákàyè ó sì gbọdọ jẹ ẹni tó ní agbára láti ṣe ẹni tó yẹ kò ní lè sàmúmára kò ní lè sàfaradà rẹ̀ kìí sọ̀ràn yẹn lórí ẹ̀ bákan náà kọjá ẹni tó ń ó lórí onírìn àjò èyí ti ọ̀ràn ẹ̀yà túláàsì lórí ẹ̀ pé kó ṣe sùn yá mọ̀ Ramadan tí arìnrìn àjò ọba ti ní ilé sí ó lè máa jẹun àmọ́ yóò ròyìn ọjọ́ tí òfin ṣe sùn yá mọ̀ Ramadan yóò san gbèsè rẹ̀ padà ọkùnrin sílẹ̀ kọ̀gbọ́dọ̀ sí ní tó lè kọ́ dínà wọn pẹ̀lú wọn torí pé ń bẹ ntí máa ṣẹlẹ̀ sóbìnrin tí ó kọ́ dínà kó ṣe sùyàmù Ramadan gẹ́gẹ́ bíi hayo ní nǹkan oṣù tàbí anifas ẹ̀jẹ̀ bímá àwọn obìnrin tí ro eléyìí bí máa ń ṣẹlẹ̀ sí àwọn obìnrin bẹ́ẹ̀ wọn ò ní ṣe sùyàmù Ramadan. títí tí nǹkan oṣù wọn fi dá tí ẹ̀jẹ̀ bí wọn fi kó fún wa ẹni tí ó sùn yá mọ̀ Ramadan tá a ní kó lágbára lórí ẹ̀ eléyìí yọ àwọn arúgbó kùjọ́kùjọ́ tí wọn ò ní ní agbára láti ṣàfaradà rẹ̀ sọ̀rọ̀ ike kí wọ́n ti ra wọn léṣe ńgbà tí wọ́n ní léṣe yá mọ̀ Ramadan láàárẹ̀ tó burú jáì tẹ́jú gbogbo oògùn tá a lò sí kọ̀sán kò dínkù ó dàbí ìgbà tó ṣe é gbé ó lè lakú lọ àwọn òfin kò sí tá a lè ṣe sí ju ká retí ọjọ́ kú rẹ lọ irú eléyìí náà yóò máa bọ́ aláìní yàtọ̀ sẹ́ni tí kàńtà rẹ̀ ráńpẹ́ bí ibà àárẹ̀ ráńpẹ́ bíi kórí ọmọ afọ́ni ẹ̀yìn ń roni ìkòkòrò ń dúnyà eléyìí òkúta ọmọ ṣẹṣẹ yá mọ Ramadan ṣùgbọ́n ẹni tó ti pé àárẹ̀ rẹ̀ ò lè gbà ó lè dààmú mára àti ṣoṣo irú àwọn eléyìí wọ́n lè já wọ́n san padà lẹ́yìn Ramadan bẹ́ẹ̀ náà ló nírìn àjò lọ́sàn-án padà lẹ́yìn Ramadan obìnrin tí ń re ma àbí èyí tó lóyún táwọn ọ̀gá ṣe sùn yá wọ́n máa ṣírò iye ọjọ́ tí wọ́n fi dé wọ́n padà san gbèsè rẹ̀ padà lẹ́yìn Ramadan táwọn ò bọ́ aláìní ni kọ̀táyì rẹ̀ kọ̀táyì rẹ̀ fóbìnrin tí ń re ma kò sì sáàyè rẹ̀ bá boyún torí pé àwọn tí wọn ìyàtọ̀ sí láàrin wọn àti ẹni tí ń ṣàárẹ̀ ráńpẹ́ ẹni tí ń ṣàárẹ̀ ráńpẹ́ àárẹ̀ yẹn padà kú ò yọ gbádùn bẹ́ẹ̀ náà lẹni tó lóyún kó ọba bímá ìdíje ti pọ̀ mbẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí ń rí ma gbọ́n a bá ti gbọ́mú lẹ́nu ọmọ ìdíje ti pọ̀ mbẹ́. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيها الأخوة اللهم بين دعوات صيام رمضان وسلونا يا لولي كيف يقول ti يا sí lọ́rùn ayẹ lórí àwọn جاني tó síwájú yìí a gbọ́dọ̀ rí mùsùlùmí kátó gbọlọńgbọ àtọjọ ọkàn yìí tí ò ní ìdíwọ́ kan tí ó wá ta púpọ̀ wọn ní sẹ́sù yá mọ̀ Ramadan àfi kọ́ gba ìbáwí nítorí pé tí Ramadan náà bá fi lé lọ kò sí ọjọ́ mi tó lè dàbí Ramadan nínú gbogbo ọjọ́ ayé gbogbo onílàákàyè kó ti àmúlò àkókò yìí dáadáa kó má jẹ́ kó kóra mọ̀ lọ́wọ́ torí pé àbámà ó burú pípọ̀ sẹ́ni tó ti kọ́ máa mà fi nǹkan falẹ̀ tí nǹkan fi wá bọ́ ma lọ́wọ́ amẹ́sẹ̀sẹ̀ yá mọ̀ Ramadan a máa bẹ̀rẹ̀ rẹ̀ ní kété tá a bá ti gbọ́ pé wọ́n rọ́ọ̀sù tá a bá ti rọ́ọ̀sù níbìkan ní orílẹ̀-èdè wa ibi yòówù ó lè jẹ́ tá a bá ti gbọ́. abẹ́rẹ́ ṣìyàmù Ramadan lọ́jọ́ kejì wọ́n máa rọ́ọ̀tù láti gbà tó òrùn bá ti wọ̀ tí nǹkan bí ìṣẹ́jú péréte lẹ́yìn rẹ̀ tó òrùn bá wọ̀ ìṣẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún sígbà tó wọ̀ ó nù tábà ti rí bàbá wa ẹni tó lè rí tí ìríran rẹ̀ tó ní agbára àjọkùnrin àjọbìnrin. tẹnbaroso abẹ̀rẹ̀ Ramadan wọn rí nílẹ̀ Yorùbá ni ni tàbí nílẹ̀ àríwá ebíkébi tẹnba ti roso kéde fún wa pé wọn rí Ramadan àbùkátà ká dúró de kẹ́nìkan sọ fún wa pé àwọn roso náà ká wà kásọ fẹ́ni tí ọba mà kí gbogbo ayé ó lè bá a gbọ́ bàbá tí wàá rọsì ní alẹ́ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù Ṣàbán ajá ike áńkà yóò pé ọgbọ̀n pérépéré áńkà nígbà tí ṣàbáyé bá ti kọ́gbọ̀n àdékò ìjọ́jọ́ tẹ̀lé ńkọ́ yọ jẹ ẹjọ́ kìíní nínú oṣù Ramadan eléyìí ni ọ̀nà méjì péré tí ìsìláàmù tó là kalẹ̀ fún wa wá fi mà pé tó Ramadan ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn oṣù yòókù sí ìyàtọ̀ láàrin báwo lóṣù ká ti ṣe bẹ̀rẹ̀ tí bóṣù míì ti ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n káwá sọ pé a lásìkò dépò páwa máa pé à ń retí kí wọ́n rọ̀ṣù kan àwa ti mú ọjọ́ kalẹ̀ ọjọ́ báyìí pàtó lábẹ́rẹ́ tarawih ìjọ kejì rẹ̀ lábẹ́rẹ́ Ramadan gẹ́gẹ́ bíi ti àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ láwùjọ wa ẹ gbọ́dọ̀ bá wọn sí o nítorí pé ìfẹ́ ẹnu pọ́nbélé lélẹ́yìn ìtakò lànà tẹ́sí mú wa tó hàn gbangba lélẹ́yìn eléyìí tí ó sì yẹ kí mùsùlùmí kọ́ bá wọn kópa ń bẹ̀. wọ́n náà ti lọ ṣèpàdé ńbàdàn àwọn sì ti mọ́jọ́ bọ́jọ́ sátidé làwọn bẹ̀rẹ̀ tàràwíhì ni àbí sunday àwọn ti máa lẹ̀ àwọn onífẹ̀ẹ́ nú nìyẹn oṣù wo lẹ́yà ti rí ilẹ̀ látijọ́ àlàmísì oṣù wo ló ti lé látijọ́ làrúbá níbi tó rùn ràn dé ó sì jẹ́ pé yìí ò ríran àìmọ̀kan náà lẹ̀sùn bá káàtó anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó ti sàlàyé fún wa nínú àdìsí tó kún régé onísùnmù lè rò yẹtẹ wà ọ̀fẹ́rò lè rọ̀ ìyẹ́tẹ̀ ẹ máa ṣe sùyàmù Ramadan tó sùn bá ti lé ẹ sì ṣe ìtúnu nígbà tó sùn bá tún lé fẹ ń gbóbi àárẹ ìkọ fẹ akímẹlẹ ìdẹtẹ ṣàbẹn tẹlẹfíìn mọtàbàkùn àárẹ anabi ní tí ọtí kurukuru tó bá mú oṣù pamọ́ sí ẹ pé òǹkà ṣàbán lọ́gbọ̀njọ́ bẹ́ẹ̀ bá ti ka ṣàbán tó pọ́gbọ̀njọ́ àjẹpẹ́ ìjọ tó tẹ̀lé òun náà ni Ramadan yọ bẹ̀rẹ̀ ẹjẹ́ àtàkìyèsí eléyìí dáadáa ọdọọdún lọ́mọ èèyàn máa ń ṣàtìsẹ́ gbogbo ìgbà náà ni wọ́n máa ń kùn lẹ́fẹ̀ẹ́ nú irú ètò ṣẹlẹ̀ lọ́dún tó kọjá àti ètò síwájú ẹ̀ àtàwọn ètò síwájú ẹ̀ fífi máa ṣẹlẹ̀ pé nínú ìlú kan náà àwọn èèyàn pín sí yẹlẹyẹlẹ nípa àgbà tí wọ́n bẹ̀rẹ̀ Ramadan látàrí ipá ìmọ̀ká ń dà wọ́n láàmú àwọn kan bẹ̀rẹ̀ ní ọjọ́ báyìí nítorí pé wọ́n láwọn ọ̀gá àwọn ti ti pàdé péjọ́ báyìí làwọn mú àwọn kan sì ní àfijọ́ bá rọ́ọ̀sù bàtà tó rọ́ọ̀sù làwọn bẹ̀rẹ̀ òfin sì sọ yìí pé gbogbo ń tá a bá fìfẹ́ ẹnu bẹ̀rẹ̀ ìfẹ́ ẹnu náà láàfi parí ẹ̀ olùgbé ẹ̀yin náà ẹ̀ sáláì gbọ́ pé sáájú kún tó rọ́ọ̀sù làwọn kan ti kóra àwọn jọ tán lọ sọdún ó ṣẹlẹ̀ láwọn àlùkò kan ó ṣẹlẹ̀ ń bàdàn nígbà tí lè máa mú odidi ìlú tó kó àwọn èèyàn sòdí pé wọ́n ṣe rídìí lónìí tó ń ta ìdí ìrọ́sùn. wọn á ní bàbá ilẹ̀ rí lọ́fà tẹ́ ẹ fi jẹ́ ibi òní iná ẹ̀ pè lọ́jọ́ ọdún fáwọn èèyàn ó ní ìṣirò tó ń ṣe bó ti ṣe mú nù ṣé ìṣirò wọn ní kẹ́ẹ̀sì kẹ́ẹ̀sì bẹ̀rẹ̀ Ramadan àbí tẹ́ ẹ bá wọn láwọn láti ọjọ́ tó ti pẹ àwọn ọ̀fẹ́ tẹ̀lé ìrọ̀tù haúsá ma torí àwọn táwọn ọjọ́ máa yorùbá o àwọn ọmọ báwọn ti ti máa bẹ̀rẹ̀ rọmọdán àtàwọn dènà sí bí haúsá ti ti máa bẹ̀rẹ̀ tiẹ̀ sínú bá sáàjì ẹ lọ máa sáàjì sí láti ilẹ̀ lásìkò lótótó àbúrò máa wá lọ lúpọ̀ máa wẹ̀yìn. kí ló dé tó fi jẹ́ pé ẹ̀ ń dúró di àkókò sọ láti kẹ́ tó sí ẹ̀ ṣe máa sí láti ilẹ̀ nítorí wọ́n ti pè lẹ́sìn bó bá ṣe wá nìyẹn máa ṣe wọ́n kì í fìfẹ́ ẹnu sẹ́sì ẹ̀yàmẹ̀yà ò sínú ẹ̀ kóńkó jábẹ́lì ò nínú ẹ̀ haúsá wá oṣù orí ó sì kéde kó ń rọ́ọ̀sù ìlọ aburú fún ọdún oṣù tó tọ̀ oṣù kankan bí kò gbà pé wọ́n rọ́ọ̀sù fún wọn láwọn ẹ̀ tó bá jẹ́ pé rọ́ọ̀ ni wọ́n pa fún ẹ wọn ò rọ́ọ̀sù wọ́n kàn sọ pé àwọn rí ẹni parọ́ fún ọ ní ọ̀jẹ̀jọ́ wájú ọlọ́ọ̀ tó bá di lọ́la gbé ń dàgbéyà kí ló tà wá gan táwa náà lè wá àbí bó ló ti tiwọn bó ló ti ti mú. tóbi tiwa náà mú láti rí nǹkan tọ́wọ́ ẹ̀ èyí rí tóbi jẹ́ pé àwọn kan retí káwọn sọ fún wa pé àwọn rọ́ọ̀sù àwọn ń tọ́tọ́ àní ń bẹ́ẹ̀ ni ẹni tó bá wà ló lè rí ẹni tó bá sì wà ló lè sọ pé mi rí wọ́n wá nǹkan kan ò ní rí nǹkan akramakumullah wọn bá wọn bẹ̀rẹ̀ siyamu ramadan abẹnú o nítorí gbogbo ẹni tó bá bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ sì bẹnu ó ti dé fúnra ara rẹ̀ ni o ó ti àtẹ̀dànù sápò ara rẹ̀ nítorí pé tó bá yẹ pé siyamu ramadan tọ́lọ̀ fi pa wá látẹ̀yìn ńlọ bá fẹ́ ṣe ọgbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ní ká ṣe wàá bẹ̀rẹ̀ rẹ̀ bí wọ́n ti ṣe ní ká bẹ̀rẹ̀ ìfẹ́ náà gbọ́dọ̀ ráyè wọnú ọkàn rẹ̀ tó bá ti lè wọnú ọkàn rẹ̀ pínrín jẹ́ bọ́ọ̀lù kọ́lọ̀ ń da kọ́kọ́ sànù wa. àtúrọ́mọkùnrin wọn ó ṣeéṣe nínú àwọn oṣù kámọ́rún lágbọ́n abìkan káṣíìrí lágbọ́n abòmíì àwọn ẹni tó bá ti rí lágbọ́n abì táwọn wà láyé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wọn kí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ agbábi tí wọn ò tíì rí tó sì jẹ́ pé bíi tí oṣù tí máa lé láwọn àlùm síra wọn agbọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ṣe sùúrù títí tí ó fi lé lọ́dọ̀ sí wọn náà ètò túmọ̀ sí pé tí wọ́n bá ní wọ́n rọ́ọ̀sù mákà àbí wọ́n rọ́ọ̀sù ní Cairo kò túmọ̀ sí pé wọ́n ti rọ́ọ̀sù ní Nàìjíríà tí wọ́n á àwọn máa bá tí wọ́n so àwa náà máa dúró de tiwa náà kọ yọ. gẹ́gẹ́ bó ti jẹ́ pé tó bá gbà wà lọ rótù àwọn náà lọ́wọ́ ò ní sọ fún wọn rótù àwọn náà máa retí káwọn náà rí lágùn ọ̀dọ̀ táwọn. tẹ́lẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ mìíràn. ètò tá a máa sanra wa jẹ́ a máa wá wa lórí sátáláìtì a máa sí íńtánẹ́ẹ̀tì pé àfẹ́ màgbà ti rótù mọ́tà bí wọ́n sì rí i. rárá o kí ló dé dáwọ̀ ti ṣe sọ̀lá tó túmọ̀ lásìkò tó ń ṣe lójú tọ́lá o ti ṣe sọ̀lá tó túmọ̀ ní ó ti lé wákàtí mẹ́ta sẹ́yìn kí ló dé dáwọ̀ náà ṣe ń gbà mí tó gbogbo ìhà kọ̀ọ̀kan pẹ̀lú àkókò àti ibi tí oṣù ti máa gbà ní ti rẹ ọmọ aṣọ kó ọlọ́ni ká kọjú sí alukébìlà àmọ́ kèsì pé wọ́n rọ́ọ̀tù mọ́kà lọ́mọ wa bẹ̀rẹ̀ sùyà nàìjíríà dàgbòdì tó bá yẹ kí wọ́n rọ́ọ̀tù nàìjíríà mi irú àwọn niger irú àwọn cameroon irú àwọn chad irú àwọn benin republic irú àwọn togo irú àwọn ghana tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú tiwa wọn ọ̀tà ti sè gẹ́gẹ́ bíi bó bá yẹ pé na náà wọn ti rí táwọn náà bá bẹ̀rẹ̀ wọn àtàdìsẹ́ nítorí pé agbọn abìkan náà ẹni oṣù tí máa lé lọ́dọ̀ gbogbo wa bì làmọ́ kọ́ ajẹ́ pé ìhà àbídá wà mí ayé mi kan kọ́ a máa tẹ̀lé tí rí ayé a gbọ́dọ̀ dá dúró lórí àjẹ àmú àsúnmọ́ àwọn obìnrin wa lásán nígbà tá a sọ ẹyin ju wa níbi ìwòkuwò tá a sọ etí wa níbi ìgbọ́kúgbọ̀ tá a sọ ahọ́n wa níbi ìsọkúsọ tá ò sọ ọwọ́ wa níbi ìmúkúmù tá ò sọ ẹsẹ̀ wa níbi ìrìnkúrìn. tá ò ọpọlọ wa níbi èròkérò ẹni tó bá wà bẹ́ẹ̀ ó kàn fi àjẹra rẹ̀ lásán ni o nítorí pé àjẹ àmú àsọmọbìnrin ẹni kéésọ nìkan òní tí wọ́n ń pè ní ọ̀ṣùyà àkọ́kọ́ àníyàn gbọ́dọ̀ fún nítorí pé àjẹ àmú kò bí ládàá. láì jẹ́ pàníyàn ń bẹ pẹ̀lú ẹ̀ ẹni tí ọ̀jẹ́ tí òun àníyàn gbọ́dọ̀ fún kóun ṣe bẹ́ẹ̀ láti fi jọ́sìn fọlọ́run ọba ẹlẹ́dàá wa torí eléyìí lóru ojoojúmọ́ agbọ́dọ̀ dàníyàn ojoojúmọ́ pẹ̀lú àníyàn tiẹ̀ tá a bá fi lè kùnà láti dàníyàn lóru kan àjẹ́ pé gbígbára gbóná lákàtúndọ̀ yẹn.

ìwọ ọlọ mo dàníyà láti kẹnu rọ́sẹ̀sì fún ọ àníyàn tí ọba rẹsẹ̀ walẹ̀ mú kò lè gbé síyàmù dúró nítorí pé ẹlòmíràn máa sọ pé wọn náà kọ́lá bá jẹ́ nu rọmọdán ajẹ́pé bí ọba sì jẹ́ nu rọmọdán o àníyàn rẹ gbọdọ si àníyàn tó dúró ṣinṣin tọ́rẹ́sẹ̀ wálẹ̀ mú dáadáa eléyìí la níyàn tá a fi máa ṣe sùyàmù bá fi lè gbàgbé láti dàníyàn tálùbájáde bá yọ ọ̀sáyè láti ṣe máa nítorí pé àníyàn ti sùyàmù tọjọ ara yìí ọgbọ́dọ̀ ti wá látò nínú àdìsá nàbà صلى الله عليه وآله وسلم أن لا صيام لمن لم يبيت النية من الليل وفي صيام gbogbo ẹni tí o bá ti dàníyàn rẹ̀ látò tàbá wá gbà tó ti pé gbàtà arántí sí ọ̀nà nígbàtà ń ṣèpalẹ̀ mọ́ láti jẹ sàárì kò sí wàhálà ká dàníyàn nígbà kò sí ìpẹ́. táàbà wa rántí rárá rárá wọn ni téèyàn bá fi lè jí táàbì tó sì jẹ́ pé ń fi gbá lu gbá ọ ń fa bọ́ ó ń ṣètò bí ó ti jẹun àní inṣàlá inṣàlá à ń bẹ lọ́n kọjá kó ti dàníyà nítorí pé kí lọ́n fa bọ́ sí sọ́fọ́rú ẹ̀ lánàá kí ni ń jẹ́ ń palẹ̀ máa pé ẹ̀rù kà ń ṣe gbá ń ta wò lóru. sẹ́jẹ̀rú ẹ̀ lánàá tó à ń pé o ti dúró nídùú àníyàn. Ramadan kò gbọ́dọ̀ mọ lórí àjẹ àmú láì jẹ́ kù. ẹni tí bá wọn fi ahọ́n rẹ̀ tí ń fetí rẹ̀ gbọ́gbọ̀kúgbọ̀ tí ń nínú oṣù Ramadan ẹbí yẹ pé nǹkan fẹ́ bí para rẹ̀ lásán ni nǹkan fò gbẹ́gbẹ́ra rẹ̀ lásán ni. olùkọ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam oní man lam yada qawla az-zuri wal amala bihi falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharabahu. ẹni tí ó bá ti fi ọ̀rọ̀ èké àti fífọ̀rọ̀ èkété wà o fífi sisisẹ́ tí ọba ti lè pàtì kọ́mọkọ́lọ́ wọn bò bùkátà kó wọn máa jẹ kó wọn máa mọ̀ máa jẹ máa mú rẹ kò sí tọ́lọ̀ fẹ́ fi àìjẹ rẹ sí. nínú àdìsí mi anábì ní kam min sa'imin laysa lahu min siyamihi illa al-ju'u wal-'atash. mélòó mélòó lẹni tó lòun tó sùn yá tí ò ní nǹkan tí ó rí gbà. nídìí sùyàmù rẹ̀ ju ebi àti òǹgbẹ lọ torí ẹ akramakumullah Ramadan oṣù tí àwọn olóríire tí wọn máa so lórí borí ni oṣù díje ńlá ni níbi ká ṣe dáadáa ṣe dáadáa ní oṣù Ramadan eléyìí tí ó mú ọ rí dáadáa gbà lọ́dọ̀ láti jẹ́ ẹni tí wọ́n máa ṣèrànlọ́wọ́ sẹ́ni ojú ń pọ́n ẹni ìyà ń jẹ ẹni ìṣòro dé bá ẹni tí òrọ́ wá mú lọ sẹ́nu ṣàánú wa kọ́lọ̀ wọn ẹlẹ́dàá wa kó lè bàa wọn náà. gbìyànjú láti jẹ́ tó ti pé yóò fún ẹni tí ń ṣe yóò fún lóúnjẹ àti sínú oúnjẹ tí ó jẹ tí ó yò torí ọ̀rọ̀ sallallahu alayhi wa sallam tóní máa ń fọ́kọ́rọ́ sọ ìmá falahu mithlu ajri ẹnikẹ́ni tó bá fẹ́ ni tí ń sọ̀sọ̀ yá mú lóúnjẹ tí ó jẹ tí ó fi sínú òun náà gbàrú ládàá tiẹ̀. akramakumullah ní oṣù Ramadan ó yẹ ká ti àmúlò ọ̀sán rẹ̀ dáadáa pẹ̀lú kíkẹ́nu rúbọ́lọ́ láti má fi wàá wa. wa báma fi bara wa ńlá dájẹ kásá múlò òru rẹ dáadáa fún ìdúró tẹsí fọlọ nítorí ládá ńlá eléyìí ṣe ń bẹ fẹni tó bá ti àwọn nǹkan wọ̀nyí kátó kòkòrò láti rí pé àwọn òru Ramadan wọn lọ gbé mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ pàápàá jùlọ òru mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù Ramadan ní ìgbà tí a ń fojú sí pé lè lọ́tọ̀ kádìrì yóò wáyé nínú ẹ̀ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àdéhùn ńlá ń bẹ́ o lánàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ti ṣe kalẹ̀ fẹ́ni tí bá mójútó wọn. nínú hadith ó ní man sama Ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ẹnikẹ́ni tó bá fi lè sọ sùyàmù Ramadan nítorí ìpọ́gbọ́ ọlọ́run ọba gbọ́ àti nítorí pé ń retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run nìkan kìí ṣe lọ́dọ̀ èèyàn ọlọ́run ọba ó forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti síwájú jù. bẹ́ẹ̀ lànà bí sọ̀rọ̀ àdìsó là tún sọ nínú àdìsí tó náà tún kún régé pé màá kọ́ ọmọ ọmọ wọn náà ìmọ̀ ẹ̀ nínú àti dáàbà ó fi rọlẹ́ kó máa takọ́ dẹ́mẹ́ mi dẹ́mẹ́ ẹnikẹ́ni tó bá ti dúró sí ẹ̀sìn fọ́lọ́n láwọn òru Ramadan nítorí pọ́gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àti nítorí pé ń retí ẹ̀san ṣíṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba yóò forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jù. bẹ́ẹ̀ lànà ti tún sọ nípa Laylatul Qadr ó ní man qama Laylatul Qadr imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi. ẹnikẹ́ni tó bá dìde dúró sẹ́sì kọ́lọ̀ ní òru Laylatul Qadr ọlọ́run ọba ọmọ àti nítorí pé ń retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run nìkan ọlọ́run ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀. akramakumullah Ramadan náà ló dé ní kalẹ̀kùn gbàngbàngbàn yìí ẹ̀mẹ́jẹ̀ á jẹ́ kí ọ̀sán rẹ̀ kọjá kó bòtò láàmú afẹ́fẹ́ ìrẹ́gbẹ́ àtìrá ńláàmú afẹ́rán á pa alukurani ti àní ké a sì ní sẹ́ńtì ó mu alẹ́kùn ní ímánì. ama wa fi gbogbo òru Ramadan ama wa fi wòwò kúwò gbogbo àwọn ẹ̀ṣẹ̀ táwọn fẹ́ kọ́ lọ́wọ́ bá wa parẹ́ ama wa fọwọ́ kàtó pàmára lóru ọ̀yà kórì bẹ́ẹ̀ o akramakumullah ọmọ ń nínú àwọn èèyàn tó yẹ gbogbo ọ̀sán Ramadan àti wọn wọn máa ń lò ni wọn máa ń ṣe sọ láti gbá tílẹ̀ máa ń bá ti sàtì sàlámù alaykum báyìí kálukú ti fẹ̀yìn lélẹ̀ pé kíni ṣé oorun lẹ́sùn tẹ̀lé lè máa mú ní àbíwá o bọ̀yẹ kó rí bẹ́ẹ̀ àkàràmọ̀ fún mọ̀ wá torí di eléyìí àsìkò tí àwọn olóríire ẹ máa ń ṣèdíje gidigidi nínú rẹ̀ láwa yìí gbá alukurani rẹ mú lọ́wọ́ méjèèjì máa ké má bàtìkò rẹ jẹ́ nítorí pé tó bá ti pé arafi kan tá a bá ké nínú ẹ̀ ládàá mẹ́wàá láàfin gbà ọlọ́run tó lè san àdìpélé rẹ̀ fún ọ nínú Ramadan má jẹ́ kí gbogbo àsìkò yọ lọ́mọ lọ́wọ́ kọ́ ọ mà bọ́yé lẹ́yìn kan bọ̀ ọ́ láyé kọ́ ọ mà tó bá bọ̀ ọ́ láyé kọ́ ọ bá wọn ṣe tán tó o sì mà tọ́lọ̀ bá fún ọ láǹfààní tó parí eléyìí omi ò tún bọ̀ ọ́ láyé tóbi wá jẹ́ pé kábàtì kò jẹ́ kábàtì kò jẹ́ kábàtì kò jẹ́ kọjá máa ń kankan lójú ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn máa wọ pé nítorí wọ́n bí òun ọba bá yẹ kó ọba ronú dáadáa yóò yí ọ àìmọye èèyàn ní ọ̀dàgbà tó ọ tó ti kú ọ̀pọ̀ àìmọye èèyàn ni ló ṣe pé ńgbà tó yọ ló kọ pé wọ́n bí iná ló múná lọ tó dára ìwádìí ti ayé náà ọmọ yọ tó ti ṣe òní kọjú mọ́ká sí lọ́n wọ́n máa ṣe ń ṣe pé bẹ́ẹ̀ ìbá bàjẹ́ òmí ń bọ̀ bẹ́ẹ̀ ìbá bàjẹ́ òmí ń bọ̀ ṣùgbọ́n ń bọ̀ fáwọn ẹni tí ọba tẹ̀mí dìgbà náà ni tí wọ́n ní garanti akramakumullah ẹ jẹ́ ká lo àsìkò wa dáadáa ẹ àbá àkókò wa jẹ́ ẹ má sanra wa jẹ́ nítorí wípé ẹ̀tàjẹ́ àmà ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ látọwọ́ àwọn ẹni tó ṣe pé ẹ̀sìn ọ̀dùn lára ọ̀pọ̀ ẹ̀ mẹ́yẹ tó ti tún ẹni rẹ̀ dé báyìí tó ń múra láti máa lọ sí mọ́tíláṣí ti sọ̀ láti tẹ̀rawíyà ní ìgbà tí rọmọgán bá ti bẹ̀rẹ̀ lẹ́ni tó ṣe pé ó ti forí kanlẹ̀ fọlọ́nkẹ́yìn láti rọmọgán ṣèṣin ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. rọmọbọ́nà dé kí n di mùsùlùmí ni wọ́n ẹni tó bá débẹ̀ kí ṣe mùsùlùmí ìwọ owó tí èsì náà àfi tí rọmọbọ́nà bá dé bi'sal qawl la ya'buduna Allaha illa fi rọmọbọ́nà àwọn èèyàn kú ni wọ́n àwọn ajáni àwọn tí kì í sin náà àfi lóṣù rọmọbọ́nà. akramakumullah nígbà tó ti wá wa wípé ọlọ́run ẹlẹ́dàá wa wọ́n fẹ́ ká sí ọ ní gbogbo ọgbà kò sì fẹ́ ká fẹ̀sìn ráre nígbà kankan a gbọ́dọ̀ mójútẹ́sìn wa lọ́jọ́ gbogbo a gbọ́dọ̀ fẹ̀sìn wa ká fi ṣeré nígbà kankan ẹni tó bá wá mọ̀ wípé òun ó ti sọ̀rẹ́ lásìkò Ramadan kó wọn má bàa já sí pé òun febi parun lásán àmọ́ tí Ramadan náà bá ti lọ́ọ́ ajẹ́kẹ́ máa sẹlẹ̀m fún sọláàtì sọláàtì náà dábọ̀ má wulẹ̀ tẹ̀ra rẹ jẹ́ ọlọ́run kò ní gba sọláàtì tí káfíìrì sí. láàmú fẹ́ kọ́ ọmọ ẹsẹ̀ lójoojúmọ́ kì í ṣe pé àti pàṣẹ àbí ìdákúrekú òṣèjọ́lọ̀ fẹ́fẹ́ sí àwọn aláìlákàdì sí. ẹni tó bá ti mà wípé òun kàn sí lọ nínú Ramadan ó tún di Ramadan ti mọ̀ má wulẹ̀ tẹ̀ra rẹ jẹ́ yìí ṣe mùsùlùmí mùsùlùmí máa sí lọ ní gbogbo gbani. abẹ́ ẹ̀gbọ́ sọ́nà ọba wa sọ ni ó ní al-yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ títí tí kò fi dé títí tí kò fi dé lọ́lọ́ ní ká máa sẹ̀ èsì pa ṣe dìgbà kan àwọ̀ apàtì akramakumullah ẹ jẹ́ ká darapọ̀ máwọn mùsùlùmí káwọn máa láti jẹ́ ẹni tó ṣe pé yóò ṣe sùúrù pẹ̀lú imam títí tí ìmáàmù ó fi sálámà ẹ̀tàjẹ́ táwọn èèyàn máa ń ṣe fúnra wọn jáwọ́ ń bẹ̀ wọ́n bá wọn kópa ń bẹ̀ òun náà ni pé ní ìbẹ̀rẹ̀ Ramadan mọ́sálásí a máa kún jọjọ àwọn èèyàn a máa pọ̀ ń bẹ̀ dáadáa ṣùgbọ́n nígbà tó bá ti di pé Ramadan náà wọ́n lọ sí mẹ́ta mẹ́rin márùn-ún àtìgbà náà ni mọ́sálásí ó ti máa dúró ọ̀pọ̀ àìmọ́ yìí ò tún ní wá mọ́ wọ́n máa kó tiẹ̀ ra wọn àárẹ̀ yìí pọ̀ ọ̀sẹ́ ni wọ́n bá di pé mọ́sálásí ọmọ ajá mọ́sálásí ọmọ ajá mọ́sálásí ọmọ ajá yóò fi di pé ìmáàmù kan dé ńjọ́ mi lórí kó ọ̀rẹ́ nìkan kan àfìlà dání ṣebí wọ́n sọ pé wọ́n ti di àwọn ṣètọ́ọ̀nì malẹ̀ kí ni wọ́n á ti ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n tún lè sí náà nínú ọ̀mọ̀mọ́ torí ẹnìkan ṣe léèrè bẹ́ẹ̀ ó ní bàtàna bisalòlá àdìsílà sọ pé wọ́n ti di gbogbo ṣètọ́ọ̀nì malẹ̀ nínú oṣù Ramadan kí ló wá dé táwọn èèyàn ò yé dára kí ló dé táwọn èèyàn ò ṣe tọ́lọ̀ àtàwọn èèyàn ò jìnnà títí ṣe tọ́lọ̀ nínú oṣù Ramadan a sọ pé bẹ́ẹ̀ ṣètọ́nì nìkan kó ló máa ń sìyàn lọ́nà ọ̀kan ni nínú àwọn tí máa ń sìyàn lọ́nà ó ní captain báwọn ẹni tí máa ń sìyàn lọ́nà ṣùgbọ́n nínú ẹ̀mí rẹ̀ náà bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ ò náà bẹ́ẹ̀ nu tí sìyàn lọ́nà torí ẹ̀ wọ́n máa ń bẹ̀rẹ̀ onáfì ẹ̀nà nàfṣẹ̀lẹ̀ àmọ́ràn tó ń bẹ̀ sọ dájúdájú ẹ̀mí á máa pé ní lọ tó bá de ṣètọ́nì mọ́lẹ̀ tí ò lè dọ́dọ̀ gbogbo èèyàn ọ̀daràn ọmọ dáràn tó náà nítorí pé kí ni ẹ̀mí wọn ẹ̀mí wọn náà máa tì wọ́n lọ sí ìdíkà sí ìbàjẹ́ ẹ̀mí wọn máa tì wọ́n lọ sí ìdíkà sábúrú ẹ̀mí wọn máa tì wọ́n lọ sí ìdíkà sáìlà ẹni tí ò bá ti lè kó ẹ̀mí rẹ̀ ń jánu kọ́gbà bí ẹ̀ nínú títún máa ń ṣìyàn lọ́nà yàtọ̀ sí ṣetán òun náà ni àwọn alábàárìn nítorí kọ́nà ọba ẹlẹ́dàá wa sọ ike mina jinnati wan nas ṣètọ́ni bẹ́nu àlùjánu ayé rà wọn ṣètọ́ni bẹ́nu àwọn èèyàn à ń rí wọn kọ́dà à ń bá wọn gbé à ń bá wọn tò à ń bá wọn jẹun àfi kọ́nà wọn là wá kọ́ gbà wá lọ́wọ́ wọn. ṣètọ́ni tèèyàn gbàtẹ́ yìí máa ń ṣe a'udhu billahi minash shaitani rajim olómi a'udhu billahi minash shaitani rajim ṣùgbọ́n ẹni ní yọ̀ yọọ máa gan tẹ̀lé ọ náà ní gbogbo gbà torí di eléyìí mọ́tì ọyọ ọlẹ́nu ike lódodo wọn ni wọ́n ti di àwọn ṣètọ́nì mọ́lẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ò ní yé sẹ́lọ̀ àwọn èèyàn ò ní yé jìnà títọ́lọ̀ tó ti gbé rọmọdọ́nà bẹ́ lójú nítorí pé ẹtí ń sìn wọn lọ́nà pọ̀ kéèsì ṣètọ́nì nìkan ṣètọ́nì lọ̀gá àmọ́ àwọn ọmọ ẹsẹ́ tún wà táwọn èèyàn ti àlejò nù ṣùgbọ́n gbogbo ṣètọ́ ní ìdàlùjọ́nù ọlọ́wọ́n bó nìkan ó dé wọn mọ́lẹ̀. ẹ jẹ́ ká gbìyànjú láti rí wípé sọlá ti tarawí àgbẹ̀yìn bẹ́ẹ̀ àwọn sọlá wa ti tọ́jú ọ̀ràn yẹn rárá láti rí pé ẹ̀sìn wa àfi tàwàdà bí ti wùlò kéré mọ́. kámi àwọn akpolongo fúnra agbẹmọsálásí kan bẹ́ẹ̀ tí wọ́n ti ẹ̀ yá pọ̀ ẹ̀ẹ́n ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ń pẹ́ yá lọ sí bẹ́ẹ̀ ọ̀n tara rẹ̀ jẹ nù. nítorí pé gbogbo ẹ̀sán jẹ yóò pin nígbà tí èèyàn bá ti kú. tó yẹ kó ọmọ lọ mọ́sálásí tó yá nígbà tó bá kú. sódà wọn ò ní bọ̀ lásìkò jẹ. ó sì yẹ kó ọkàn mọ̀lẹ́kà lójú pé kíkèjà sí àmọ̀ dínà wọ́n bá ti sọ sínú sàárè ẹni tó ti wá rí pé nuna ló ń lọ tó yóò pé kí gbèdà kìámù dé ẹni bá ti mọ̀ pé nuna tààrà ló ń lọ yóò pé kọ́lọ̀ má gbé gbèdà kìámù dìde láéláé kọ́lọ̀ má ti wá lọ́ máa ná. àtúrọ̀mọ̀ fún mi lọ ọ̀pọ̀lọpọ̀ a máa sá fún sọlá ti tẹ̀rọ wíyẹ̀ wọ́n sọ pé báwọn bá lọ síbi sáńtì pẹ́wọ̀n wọ́n gba gbogbo ẹ̀kọ́ ọ̀nà àwọn torí pé ẹ̀kọ́ àtọ̀ ọ̀lẹ̀ ẹ̀kọ́ àtàkàrà làwọn fi ń ṣe ni ọlọ́run ọba kò ní lọ sọ pé kẹ́ ẹ máa mú kọ́ lásìkò sí mi tí òbí wa jẹ́ pé ara rẹ̀ ò ní mọ́kún dáadáa ẹlòmíà máa dákú lórí ìdúró nítorí pé o ti láti àárọ̀ o tún wá débi ẹjọ́ ń jẹ́ gidi mànà kò sínú súnà anábì sallallahu alaihi wasallam pẹ́kọ̀ọ́ ni ẹ máa mú sínú kó àtàkàrà pékì ọba bẹ́ẹ̀ mùkọ́mùkọ́ tún jó ń jẹ míì kù mẹ́jọ ọjẹ́ kọ́ ma lórí ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ lásán tó yóò fi wá máa kọ́ tó fi wá dẹni tí ń ṣubú nu mọ́sálásí àjàgbèsè jẹ tó ráwọn ti wọn eléyìí làwọn tó fi wá irun lè kùn sọláàtì lè kùn sọláàtì ò ní torí pé àwọn wà ká láti rí pé a pé àwọn èèyàn tí wọ́n ti mú ẹ̀sìn Islam lọ́tà tí wọn ò ti sin lọ́ọ̀ ti pẹ́. kí ti pé ká pè ti Ramadan nìkan kápẹ́ wọn kọ́ padà sẹ́sìn sá nítorí bá méjì kọ ikú ń bẹ nígbà tí ikú bá dé tí ikú bá mú ọ lọ lórí ipò sílọ̀ ọ̀nà dàdé èèyàn bíi sórí rẹ̀ àwọn èèyàn tí ń sílọ̀ lójú méjèèjì ẹ̀rù ń bà wọ́n bó wàá làwọn ẹni tí ń sílọ̀ lójú méjèèjì ọlọ́run ẹlẹ́dàá wa kó tún wa sí ọlọ́run ẹlẹ́dàá wa kọjá kí rọmọdọ́nù náà kọ́ bá wa láyé ọlọ́wọ́n bá kó fún wa ní ojúṣe tọ́tọ́ àti ìtọ́yẹsí nínú Ramadan ọlọ́wọ́n bá kó ti látẹ̀wọ́gbà lọ́dọ̀ wa ọlọ́wọ́n kọ́ dákun kọ́ mọ́sẹ̀ kọ́ ti sì wá lọ́wọ́ aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 eléyìí ti ń bọ̀ ti ń kalẹ̀kùn gbàgbàgbà yìí oṣù ọlọ́lá ńlá ni oṣù tó ti pé gbogbo olóríire tìdùnnú dayọ̀ òun náà ni wọ́n máa fi pàdé rẹ̀ àti ìbẹ̀rù kíkẹ́ tá yìí kọ́lọ̀ ń dákun fún gbà lọ́wọ́ wa bẹ́ẹ̀ lọ yẹ káwọn olùgbàgbọ́ òdodo rí kọjá ń tọ́lọ̀ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa tí ó tẹ́wọ́ gbà kọ́má sì lè má wa láyà eléyìí jẹ́ nǹkan tó gbọ́dọ̀ máa bàyàn lẹ́rù. akramakumullah ní ìgbà tí Ramadan bá ń bọ̀ báyìí ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ mùsùlùmí sọ́nà iná ni wọ́n máa ń tí ẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ dájú pé ńtọ́ dání obìnrin tó ti kọ́mọ́ tó bá sì kò jẹ́ kọ́mọ́ fi sòfò lé bàbá rẹ̀ kọ́mọ́ lọ sílé ọkọ rẹ̀ obìnrin tó wọlé ọkọ ní rọmọbọ́ọ̀nà fẹ́ wọlé nítọ́jú òun náà ní kírú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n níyì lójú àwọn ọkọ wọn nítorí àwọn ojúṣe ribiribi eléyìí táwọn obìnrin máa ń ṣe nínú rọmọbọ́ọ̀nà ìyà tí ń jẹ àpọ̀n. kìí ṣe ìyà tó kéré o ìyàwó wa dúró tiẹ̀ ìyàwó ń bọ ọdá náà sínú ó tún dúró tiẹ̀ ó tún bọ ọdá náà sàárì àtìgbà wo nìyàwó tí máa ma tóun ó ti kò má náà dá yóò fi parí iná dídá ó sọgbọn àtẹ́jú tó tún fi máa jí ọkọ ọkọ tí ọmọ bí ìyàwó ṣe jí bí ìyàwó ṣe kò má dáná kí tó jò kómi ó tó hó wọn tún máa àsìkò sàárì ma si tó tó ti dáná ni nígbà wo ni wọ́n ti ẹ̀ òun ọ̀gbọ́dọ̀ rí bì rẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ máa ti sùyàmù láì jẹ sàárì ni tó ẹni oníkálukú tó wá fẹ́ yàwó rúgbà yẹn á yọ mọ ìyàwó rẹ̀ ìfẹ́ ò lágbára láàrin wọn ojúṣe tọ́yẹ kọ́kọ́ ṣe òun náà ṣe é láti pé yọ tọ́jú wọn náà ti pẹ́ ńlẹ̀ ó ti yẹ kó o níyàwó rọmọdọ́nà ní ń bọ̀ yìí ọ̀ wá tètè wá kàn fẹ́ wọn náà ti pẹ́ ju rọmọdọ́nà ní ń bọ̀ yìí ọ̀ wá tètè wẹ́ nìkan tí ó jọkọ fún ọ àbọ̀ ọkàn fẹ́ máa dàgbà dànù ni nílò ń bàbá rẹ̀ ti sìn àwa wí tán wọn ló kéré wọn ló kéré. níjẹ́ òwa ló tó dàgbà tí gbogbo ọjọ́ sì nlọ lórí rẹ̀ ẹ ràn àwọn ọmọ yín lọ́wọ́ kó tètè lọ ilé ọkọ ọmọ tó bá ti mọ́kọ wá à ń lọ sùkúlù à lọ sùkúlù ká má fèsì lọ ilé ọkọ ẹ fi yí ọkọ wípé ọgbà fún kọparí sùkúù rẹ nílé rẹ ó ló ń gbà má fi mùsùkìlà kò sí wàhálà àbúrò wa ti wo wọ́n máa ma kó lọ oríwọ̀ ọba tó parí sùkúlù dé tíkẹ́tì àlìjáná sùkúlù akramakumullah bẹ́ẹ̀ náà ni àwa máa rí o nídàkejì o àwọn bàbá tó Awọn àwọn òtí ìṣe sì mọ àwọn lọlé ọkọ wọn gbà tó ti pé rọmọdán náà ń bọ̀ báyìí àwọn yóò da fọmọkọlọ ọmọ gbé pẹ̀lú ọkọ rẹ̀ títí tí rọmọdán ní ìtàn ọkọ wo ẹni tẹ́ fi fún yàn yàwó ìwà ni kọ́ lọ́ máa gbé pẹ̀lú ẹ̀ kó lè bá dáná sàárì kó lè bá dáná sínú àlè ń dáná fálì ọlọ́nkọ́ sànù wa ń bẹ̀ ìwọ ọ̀daràn burúkú bàbá wo wá lórí pé tí fọwọ́ sí pé kí zìnnà lábẹ́ ọwọ́ ti káwé ọwọ́ rẹ̀ ká gègé òun láti sáìn lé lórí a'udhu billahi minash ńgbà tó jẹ́ pé kò burú lọ́dọ̀ yín ma máa wà pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin tó so èpè kí ló wá burú lọ́dọ̀ yín láti kúkú igi fún kọ́ máa wà lọ́dọ̀ ẹ̀kọ́ rẹ̀ lọba ń títí lálẹ́ ẹ máa ràn kí ló ẹ má gba ìranù láàyè ẹ má ọmọ kó wá pé máa bí máa náà tó ṣe ẹni tó ti sánà ń bìsì náà ṣe ṣeéṣe ọ̀daràn lálò náà ọba jẹ́ bàbá ọba jẹ́ ìyá tọ́lọ́pọ̀lọpọ̀ agídí lásán wọn fi ń ṣe ilé ayé wọn gbọ́ kankan yé nínú ẹ̀sìn ọlọ́ ẹ ló kéré ẹ ló kéré kò sì kéré fún kó gbóyún ẹyẹ náà nílé ayé ṣe bàjẹ́ débi tó bàjẹ́ dé yìí kọ́nà ọkọ kọjá nǹkan àtúnú fún gbogbo yín ẹ ló kéré fàtí ọkọ ọ̀wá kéré fàtí lómi ẹyẹ a'udhu billahi minash shaitani rajim. akramakumullah wọn náà máa gbàgbà nwa wọn wọn obìnrin kan wá wọn ni yọ ọmọ abẹ lọ́dọ̀ rẹ títí tí rọmọdọ́nù ìparí ọlọ́mọdé ọ̀táyè fúnra wọn gbọdọ̀ gbarú ẹ̀ láyò ìwọ ọmọbìnrin náà má gbarú ẹ̀ láyò bàbá rẹ fẹ́ mú ọ lọ máa ṣe àbúrò pé ọ wà ọkùnrin bìkan ẹ wà jọ máa bẹ òrùlé kan náà wọn wá wú láì pé àti nǹkan ọ̀sìn nígbà tí nǹkan bá yan tán bàbá rẹ̀ náà dáràn ìyá rẹ̀ náà dàbọ̀ a'udhu billahi minash shaitanir rajim. akramakumullah nínú àwọn ìwà tí máa ń ṣẹlẹ̀ nígbà tí Ramadan bá dé eléyìí ọ̀dà tọ́jú ọ̀ràn àyàn pé ká dínà sí òun náà ni tí máa ń borí gbogbo ọjà gbogbo ọjà wà gbogbogbò. yóò di kò sí tọ́ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. nígbà tí mùsùlùmí tóun bá fẹ́ sọdún tiẹ̀ tóun sẹ́sìn tiẹ̀ kí ló ṣe yín tẹ̀ ń gbowó lọ́jà tí wọ́n á wọ́n léyìí tẹ̀ ẹ̀ ṣe nígbà táwọn akáàtúrì bá sọdún ẹ̀rí pé tí ọdún káfíìrì bá dé gbogbo ẹni tí èsì adìẹ yóò máa sin adìẹ gbogbo wọn wàá tu adìẹ lọ nǹkan bá ti pọ̀ ó ti wó náà adìẹ tó ń tà lẹ́gbẹ̀rún méjì wọ́n lè tà lẹ́gbẹ̀rún kan àtọ́gọ́rùn mẹ́ta torí pé kálukú ò ní fẹ́ jẹ nǹkan ara rẹ̀ ẹ tètè rẹ̀ lẹ̀ tọ́dún mùsùlùmí bá wá dé ló ń kalẹ̀ fún yín ọ̀pọ̀lọpọ̀ ti ń láti kún àgbàdo láti kún dáwà o àjàjà ṣúgà ọkọwọgbò ẹsíwọgbò ẹwà ńkọ ẹni bá yí àdí rẹ yọ wàlà hawla wàlà quwwata illa sọwọ ayẹ bẹ bẹ kọkọkọ àwa mùsùlùmí ẹ̀yin tẹ́ ń tajà ẹ má gbé owó lé ọjà lọ́nà tí ó fi gun àwọn èèyàn lápá ebó kí ló mú wa pé nítorí pé Ramadan ẹrú gidi lẹ́yìn wá jẹ́ tọ́lọ̀nù nígbà tẹ́ fẹ́ dí àwọn mùsùlùmí lọ́nà láti lè sin lọ. tala ní kó tún lọ síbi tó ti lè rí ọjà kó wá ní táwọn mùsùlùmí bùkátà nínú Ramadan kọlọ kó wá kó kó wá ta èèyàn tí ó fi rọrùn gbogbo èèyàn láti rà ní ẹ máa ń sọdún kèfèrí ẹ máa rí gbogbo ilé ìtajà wọ́n lè sọ yìí pé Easter bonanza wọ́n lè sọ yìí pé New Year bonanza wọ́n lè sọ pé Christmas bonanza wọ́n lè sọ pé thirty percent discount forty percent discount unbelievable discount opposite wa ni tí mùsùlùmí bá ń sọdún sọdá bẹ́ẹ̀ òkùnkùn dá bẹ́ẹ̀ ah nǹkan nya tó bá tó wọn mùsùlùmí náà lọ bá wọn lọ́wọ́ nu bí ọ̀dọ́ ó sì wọ́n máa wọn mùsùlùmí. nínú àdéhùn anábì Muhammad sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tó bá kọ́ nàta lé má wà ló mà mí ọlọ́wọ́ bó lè mọ̀ nà. ẹ dákun ìlérí ìyàlélẹ́ tó bá lè má ló mà nábì ọlọ́wọ́ bó lè má wà náà. táwọn èèyàn jẹ tí wọ́n mú lọ sẹ́nu ẹ jẹ́ ká rọ̀ ká jẹ́ torí pé ń nù àwọn ẹrú ọlọ́ọ̀ tó kó gbogbo ojúmọ́ ayé tí wọ́n rọmọdọ́ọ̀nù wọn ò rí jẹ wọn ò rí mu kò síbi tí wọn fi rètí sí àfọ̀dọ́ náà so ọmọdọ́nà tí wọ́n á dé tí wọ́n á gbowó lọ́jà kékeré èló là ń ra kóńgò àgbàdo èló lẹ fẹ́ sọ́dà èló là ń ra ti ṣúgà èló lẹ fẹ́ sọ́dà torí ẹ arọ ẹ̀yin tọ́lọ̀ wọn bá bò ẹ gbìyànjú láti ran àwọn mùsùlùmí lọ́wọ́ pẹ̀lú pé nǹkan tí wọ́n nílò bẹ́ẹ̀ bá lè fún wọn lọ́fẹ̀ẹ́ ẹ̀yẹn lọ rà wá kọ́pọ̀ ẹjọ́ kí wọ́n máa ta fáwọn èèyàn lọ́nà tó dínwó káwá rẹ́ni tó pa wọn tètè pàdé fáwọn fẹ́ mú yín lórí ẹbí òfò tí wọ́n bá káyé wọn ẹdínwó rẹ̀ ẹjẹ́ káwọn èèyàn ríra ní rọrùn ẹ wá gbóyè àdúrà táwọn èèyàn máa ṣe fún wọn ọlọ́run ọba ẹlẹ́dàá wa. kọ́dà kún kọ́ bá wa tún àwùjọ wa ti. ọlọ́run ọba kọjá kí àánú dáadáa nínú ọkàn wa líle àti yíyọ òkúròrò má jẹ́ kó ráyè nínú ọkàn wa rọmọgọ́nà tí ń bọ̀ tá à ń wò lọ́ọ̀kan yìí kà wá nínú àwọn ẹni tí ó láàyè tí ó láàyè ràn wá lọ́wọ́ láti lè ṣe náà wa. ọlọ́run dákun ṣé lọ́dọ̀ wa o wọ́n ti kọ́ títí wa lọ́wọ́ ẹni tó dún pọ́n ọlọ́run dákun bá wa mú fún wa ẹni tára ní ọlọ́run bá wa mú nira kúrò fún wa ẹni tá a rẹ̀ ń ṣe ọlọ́run dákun bá wa fàlàáfíà rọ́pò rẹ̀ ìwọ ọlọ́run ẹni tí ò rọ́wọ́ mú ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọn gbogbo ẹni tó kú lórí ìpọ́gbọ́ náà ọgbà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀gbọ́ ọlọ́run bá wa sí wọn lọ́mọ àlùjáde ọlọ́run jẹ́ ọ̀dà fún aláyé ọ̀dà fún alálùkìyàm inú tọ́lọ̀ fi pa wá láṣẹ bóyá wà nù Ramadan àbí Ramadan náà ń bọ̀ ó náà ní ká máa ṣe àsọ̀lẹ́ fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ẹlẹ́dàá wa náà àtàwọn màlẹ́kà rẹ̀ alápàlẹ́ àwọn náà ti àsọ̀lá tó bá nàbì yìí ọwọ́ apáwá láṣẹ àwọn tá a jẹ́ mùsùlùmí ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam oníkàwé àsọ̀lá tó yìí fún káàtì máa kí ní kíkí ọ̀la fallahumma salli ala wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin. وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله A lot of.